èèyàn mélòó ńlọ́dà láàmú pé kó wọn ti ẹ̀wádìí ìjọsìn tá a fẹ́ ṣe yìí bó lànàbì tiẹ̀ ní a ṣe gan-an. ṣé bó ń ṣe báṣubàṣu ò ń ṣe bí ò ti ṣe dáa o tún rẹ́ni pàkíyèsí rẹ ṣé bó dá síbi inú ni. bákan náà ẹnikẹ́ni tó bá gba anábì sallallahu alaihi wasallam gbọ́ yóò jìnnà tí gbogbo ń tá anábì ṣe káì fún wa nípa rẹ̀ pé ẹ jìnnà sí i ọ̀pọ̀ àìmọye tánàbí là gbọ́dọ̀ ṣe tánàbí jájúmọ́ wa lórí ẹ̀ ṣé bá ń ṣe ṣé bá ń rọ́ọ̀lù ó lè sọ pé òun ṣe ń tó òun ẹ ṣe alákatakítí àwọn alákatakítí ni ò ní ṣe léyìí abẹ́ ìgbọ́rọ̀ kí lọ́kata tó tún á kítí tó ń fi ń fa àwọn ọmọ ìyá rẹ nínú ẹ̀sìn Islam tó ń fi wọ́n gbẹ́fẹ̀ téèyàn á lè máa ṣe ìdánàbí ni a ṣe kó sì jìnnà sí ìtànàbí ni á jìnnà sí kó á pè lálákatakítí tí ìbá ṣe pẹ́ni tí ń pè bẹ́ẹ̀ ò gbádùn kò gbádùn kò sóògùn tí wọ́n lè lò fúnru rẹ̀ tí ó gbádùn àfi kó náà padà sídìí ẹ̀sìn òdodo. akramakumullah eléyìí jẹ́ orígun àkọ́kọ́ nínú ẹ̀sìn Islam ọ̀dẹni tí ń ṣàfọ̀mọ́ ẹ̀sìn rẹ fún Allah wàá gbé ẹ̀sìn rẹ jìnnà sí ìṣẹ́bọ ó jìnnà sí ẹbọ báwọn ẹlẹ́bọ bá fẹ́ bínú kún bínú mùsùlùmí nìwọ ìgbà tó ń bá wọn ṣẹbọ kò sí mùsùlùmí kan tó dààmú pẹ̀lú rẹ lọ títí wọn kàn ń pè kò di mùsùlùmí ni walhamdulillah ó ti di mùsùlùmí kí ló tó fẹ́ dọ̀ padà sọ́dọ̀ àwọn ẹlẹ́bọ ẹbọ báwo wọn ìṣẹbọ nù islam òòṣà báwo wọn ìṣòṣà nù islam ògùn òfò báwo wọn ìṣògùn àdánù nù islam wọ́n á ní ẹ mo fẹ́ dẹ̀rù jẹjẹ because tí n bá lóògùn àwọn èèyàn ní kàmí kún ogun ránu ogun òfò ó yẹ kó fi lè dẹ̀rù bá kú náà njọ́ tí kú bá dé ó sì lè jẹ́ pé èèyàn nìkan ló lè fi dẹ̀rù bá tí màá lè ka kú náà bá lè pé ah no pàgùn burúkú mo rò pé ń rí ọmú ni ń tún lọ túnra mú tò kò rí bẹ́ẹ̀ ọ̀nà ọmọ ọlọ́tún ẹni tó kún á pé kú pa babaláwo bí ẹni tí ò ní fa ó ní ifá báwo ṣé fagba ẹnìkan lẹ́rìí pé fagba mi kò lè gbọ́n wàá kú tíwẹ́ wọ́n ló pọ̀ oníṣègùn bí ẹni pé kò lè gbòógì ọ̀pọ̀ egbòogi pọ̀ Ìgbòho ń bì masha Allah ó kú tíwẹ́ ẹjọ́ tó bá kú ni tó ń nanú lẹ́bi ọ̀bọ̀ tẹ́lẹ̀ ìtumọ̀ sí wípé mùsùlùmí ẹ̀ ṣe gbogbo nǹkan o ò bùkátà oògùn òfò káwọn èèyàn tó kọ̀ ọ̀kun islam ọwọ́pọ̀ jẹ́ mùsùlùmí ẹni àpọ́nlé lọ́mọ jẹ́ ẹgbọ́n tí anabi sallallahu alayhi wa sallam sọ ni laysa minna man la yuwaqqiru kabirana wa yarhamu saghirana kò lè jọ́ka nù wa o gbogbo ẹni tí ìbá ti bọ̀wọ̀ fáwọn àgbà nínú wa tí ìbá sì ṣàánú àwọn ọmọdé nínú wa kálukú gba tiẹ̀ bákan méjì náà nukọjá àgbàlagbà àbíkọjọ́ ọmọdé àgbàlagbà wọ́n ní wọ́n bọ̀wọ̀ fún ọ ìwọ àgbàlagbà náà wọ́n ní kó ṣàánú ọmọdé tó gùn láti tá a fi láǹfààní ọmọ kan tó bá fi lè sa ìrójú sàgbàlagbà nínú wa tó bá fi lè ṣe ìwà àfojúdi sí àgbàlagbà tó bá fi lè ìwà àrífín sí àgbàlagbà yóò tẹ ara tí Islam fi kọ́ wa kì í ṣoògùn la fi rí gbogbo eléyìí oògùn bá òtún ọtún máa fi ọ ṣe yẹ̀yẹ́ ó de gbogbo ọmọrùn ó de máyà bíi pé iṣu gbígbẹ gbà mí ìhó gbogbo ẹ̀ wọ́n de márùn ni wọ́n ń bọ̀ lọ́ọ̀kan lẹ́yìn náà bá wọn pété ní bọ̀ ìṣẹ̀lẹ̀ ìsì gbádùn bẹ́ẹ̀ ni láyé ìsìn kọ̀ gbádùn ìgbà táwọn èèyàn ọmọ Islam gbogbo ogun òfò yẹn jọjú kọjọjú ní ìsìtọ́jú wọ́n ń lu ọba alẹ̀ tó ń to ogun ọrùn ẹ̀ ṣèbí wọ́n ṣẹ̀ṣẹ̀ máa pọ́fọ́ àwọn eléyìí kúkú ń bẹ ní ẹ bá rẹ̀ bàbá ẹgbẹ́ agbẹ́rọ ní kílíkì agbẹ́rọ bá wo ó mú yàn tì láyé ìsìn wọ́n ti lù ọ́ dẹ̀. torí kò sí Islam tẹ́lẹ̀ ìmọ́lẹ̀ ò sí òkùnkùn lọ́gba gbogbo bíkíbi lónìí tó bá fẹ́ níyì tó fẹ́ lápọ́nlé kọjúmọ́ ìsìláàmù rẹ mójútó dáadáa ó rí pé gbogbo ẹni tí wọ́n rí ọ lágbàlagbà tí wọn náà rí fẹ̀sìn ṣeré wàláhì àpọ́nlé tó níyọ́ kọjá gbogbo tó lérò. tó o bá ti wá kẹ́sìn kún ọ̀tẹ̀ kódà nínú pálọ̀ rẹ̀ ọ̀tẹ̀ adúpẹ́ fún Allah tó ṣe wá mùsùlùmí Olúwa dákun má pa wá dà sáìdá abẹ́ Allah fáwọn tí ò tí ì ríran rí malẹ̀ Islam Olúwa dákun jẹ́ káwọn náà rí dákun ṣe rọrùn fáwọn náà kí wọ́n gba Islam kí gbogbo akádìjọjọ́ ọmọlẹ́yìn anabi Muhammad sallallahu alayhi wa sallam kálánfààní àtìlẹ́gbẹ́ anabi wàlìjànà akramakumullah orígun kejì nínú ẹ̀sìn islam anábì ní wa an tuqima as-salah kọ́ máa gbé sọ̀láàtì dúró gbé sọ̀láàtì dúró wọ́n sọ wọn ní kọ́ máa ṣe sọ̀lá wọ́n ní gbé dúró ọ̀làgbára ju ṣe lọ gbé dúró ọ̀kẹ́kọ̀ọ́ parí gbé dúró ọmọ májẹ̀mú tí jẹ́ ọ̀làlàáfíà gbé dúró ọmọ àwọn nǹkan tí máa kọ́ dínà kọ́ lálàáfíà ọ ṣọ́ra fún nǹkan tí máa bàjẹ́ ó mójútó àwọn àkókò rẹ̀ ó sì ní máa dá sí ìtọ́jú ọ̀ràn àyàn nìkan ó tún máa ṣe àwọn èyí tó tún jẹ́ náfìlà pẹ̀lú ẹ̀ eléyìí ni gbé sọ̀láàtì dúró èyí ṣe sọ̀lá ẹ̀ tó ní mùsùlùmí lò kọ́dọ̀ tó lè wà àlùjánnà ṣáájú ẹ̀ ó ní láíláí wá ti ṣe bàbá rẹ̀ torí ẹ ẹ rí i pé gbogbo mùsùlùmí kìbi tẹ́ ẹ bá lọ láyé ẹ rí i pé gbogbo wọn máa kọjú mọ́ sọ̀làt ní gbogbo òlu ẹ máa rí mọ́ṣáláṣí nítorí pé ara ẹ̀sìn ti wá nu a kì í fi ṣeré rárá wa'budu rabbaka hatta ya'tiyaka al-yaqin máa ń ṣe olúwa rẹ títí tí kò fi dé ni wa tu'tiya az-zakah kó o sì máa yọ zakah ẹ̀yin olówó wa olúwa fún yín lówó ẹ̀yin ló fún ẹ kú oríire ṣùgbọ́n lẹ́ẹ̀ máa yọ àwọn ẹ̀tọ́ kan nínú owó yìí lẹ́ẹ̀kan lọ́dún àyàfẹ́ni tó bá jágbẹ̀ nínú yín tó ṣe wípé gbogbo ìgbà tó bá ti kéré oko ìgbà náà ni wọ́n máa yẹ̀tọ́ ti Allah àmọ́ owó bí owó eléyìí tá a ní tọ́jọ́ owó wúrà owó bí owó tọ́jọ́ owó fàdákà owó tá a ní eléyìí tó ṣe pé ó ní í ṣe pẹ̀lú nǹkan ọ̀sìn àti owó tá a ní eléyìí tó ní í ṣe pẹ̀lú káràkátà àwọn owó wọ̀nyún á máa yọ zakatu fáwọn lẹ́ẹ̀kan lọ́dún ni. Allah ó ṣe ṣe kí Allah ní ẹ máa yọ zakatu lọ́sẹ̀ọ̀sẹ̀ kò ṣòro fún láti pé kẹ́ ẹ máa yọ lóṣooṣù ó sì lè ní ẹ máa yọ lójoojúmọ́ so ṣùgbọ́n Allah mọ̀ pé ti fẹ́ràn owó jù wa tuhibbuna al-mala hubban jamma ẹ ti fẹ́ràn owó jù ló fi ní ẹ máa yọ zakati ẹ̀kan lọ́dún afagbẹ́ gbogbo ìgbà tó bá ti kéré oko tó bá kéré oko lẹ́ẹ̀mejì lọ́dún ẹ̀ẹ̀mejì ẹ̀ẹ̀mẹ́ta ẹ̀ẹ̀mẹ́ta kò tí ẹ̀ rí èrè oko kó títí àárín ọdún mẹ́ta ńgbà bá tó rí kó náà ní ọ̀yọ́ olúwa fún wa lówó owó tabua owó tó pọ̀ wọn ni ká yọ owó tásẹ́rẹ́ nínú èyí tó pọ̀ kó máa jẹ́ zakatu wa èèyàn mélòó ló ń yọ ọ́ ẹni owó kìí ṣe pé ẹ lówó àmọ́ ẹ ń dọ́gbọ́n ẹ ń dọ́gbọ́n sọba tó fún yín lówó láti sọ pé ń yá rọbì tó parọ́ fún Allah ò ní parọ́ fún kí ló tóbi bí gbòó kó wá jẹ́ pé kò ṣẹlẹ̀ rí wípé ọ̀kan nínú àwọn olówó wa tó lo ẹlẹ́dàá wa tó bùkún kò ṣẹlẹ̀ rí pé nìkan yọ zakati rí gbogbo ilẹ̀ yìí a adúpẹ́ fún Allah pé gbogbo olówó Ìgbòho ló ń yọ zakati bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ wọn lára Ìgbòho ọ̀dá o èyí tẹ́ ẹ gbọ́ tẹ́ ẹ sùn wọ́n ní bẹ́ẹ̀ ni pípé wọ́n ń yọ. èmi ìgbọ́ yorùbá débẹ̀ ni wọ́n yá máa yọ ni wọ́n máa yọ aláwọ̀ bòyìn láṣìírí tẹ́ ẹ bá yọ ara yín lẹ kọ́kọ́ ṣe lórí ẹ̀yin lẹ bọ́kùn wàhálà kú lọ́rùn ẹ̀yin lẹ fẹ́ kí ti yọ da burújọ gbẹ̀ndàlùkìyà mi mọ́tẹ́ ẹ bá yọ la ilaha illallah ẹ gbà ẹ pé kí ló jẹ́ ń lówó láyé gan-an kí láǹfààní owó òun tó bá jówó wúrà bówó fàdákà náírà ń kóbò ọwọ́ bẹ̀ wọ́n máa gbé kaná wọ́n máa gbé raná iná jahannam wọ́n máa fi mọ́ ọ lẹ́gbẹ̀ẹ́ tó bá jówó bí nǹkan ọ̀sìn màálù ràkúnmí àgùtàn olóò yí wọn padà wọ́n di ejò olóró burúkú anabi ní ṣùjáàn akọrọ ejò olóró tó ṣe pé oró tó oró pọ̀ lára rẹ̀ débi pé ó parí oró wọn ní jẹ́ kó hunrun lórí olólùwà máa fìfì àjọ ìyá ọmọ wa jọ arágbámúyà tọkọdé ètí ń jẹ táyà ọkọ àgbákò tójú ètí ń ṣe ìyá odó lọ lọ́wọ́ ọmọ odó ọmọ agbẹ́nbolo ti wá kí ló dúró bó tiẹ̀ ti jẹ́ olùwòmí dáadáa ó yẹ kó dá mi mà ànàmàlúkà èmi lówó ẹ èmi ní pẹpẹ ọrọ̀ tó kójọ láyé kí láǹfààní owó ránù tó ní kó lọ síbi kankan tí wàá fa wàhálà fún àbí èèyàn máa kú tí wọn máa kówó sí lẹ́gbẹ̀ẹ́ sí ni wọn yìí fowó sí yẹn wọn ò lè fowó sí ọ káwọn èèyàn máa lọ kókó ńbẹ kí lè tó má torí wọn kówó síbi tí ò owó yìí ò ní mú lọ bì kankan àmọ́ nítorí ahun burúkú ọ wà lọ jìyà nítorí ẹ̀ torí ẹ̀ la ṣe sọ inú àwọn tó kábàámọ̀ jù tó di lọ́la àgbẹ̀ndà lọ́kẹ̀ yàrá ó la wọn ẹni tó lu afúnlọ́wọ́ táwọn kùnà láti tàtàrà owó wọn ràlìjánà fúnra wọn wọ́n wá rí ọ̀kan nínú ọmọ táwọn bí sáyé tó ń tàtàrà owó táwọn ṣe wàhálà rẹ̀ owó tó ń jogún látara bàbá màmá rẹ̀ òun wá tàtàrà owó ràlìjánà fúnra rẹ̀ àbámọ̀ rẹ̀ ọ̀pọ̀ jọ èmi nìpínlẹ̀ èmi wá kùnà láti ra àlìjánà fúnra mi ọmọ mi tó jogún ẹ̀ ó ń dọ́mọ àlìjánà olúwa má ṣe tiwa alábàámà èèyàn ń ṣe wàhálà púpọ̀ lórí owó kò túmọ̀ sí kọ́kọ́ dínà rẹ láti lè yọ zakat torí pé Allahu ló fún ọ òun náà ló ní kó yọ zakat látara zakat Allahu máa ń jẹ́ owó èèyàn kalẹ̀ látara zakat olúwa máa gbé máa gbé aburú àìdá a máa gbé jìnnà sí dúkìá èèyàn látara zakat àlékún ọ̀pọ̀ yanturu dúkìá yóò tún máa kún owó rẹ ò ní máa bówó yìí ṣe ń pọ̀ sí. ojú kan náà tó bá takú lọ́ọ́ takú ńgbà tí èèyàn zakat. kọ́dà gan o tún ní tajú o ní takú sójú kan náà o tún rí àdínkù burúkú nítorí pé olúwa máa gbé àrélu àti àjálù yóò máa gbé bá dúkìá rẹ wọ́n lè fẹ́ múná wá kí wọ́n má mú wá tán kó tún palẹ̀ kan náà wọ́n á ní wáyà kọlu wáyà gbogbo bí tó pẹ́rù sí ni ó jò náà wọ́n á máa pa àwọn ọmọ ń tọ́fà á máa ń tọ́fà àwọn tó lẹ́rù yìí ta ni wọ́n ní lágbájá àti tàmẹ́dùn masha allah ó dàbí ìgbà pé olówó ni wọ́n olówó ni wọ́n tí wọ́n sì máa ń yọ zakat wọ́n ní wọ́n yọ zakat àpẹẹrẹ kan nù. owó tó jóná kò túmọ̀ sí pé o ti yọ zakat o ọwọ́ gà o owó kọ́kọ́ jóná ó tún á di apá ọ̀yọ́ zakat. bí àwọn tá ní màálù náà ni wọ́n ní màálù àìmáyé màálù lọ́wọ́ àníga màálù rẹ̀ àmọ́ kò ní yọ zakat àwọn à ń da lọ́gbọ́n wọ́n ti sọ fún pé tí màálù bá ti pọ́gbọ̀n wọ́n yọ zakat rẹ̀ màálù rẹ̀ ti pọ́gbọ̀n ó ti mú déètì wọ́n ní lẹ́yìn ọdún kan wọ́n bẹ̀rẹ̀ sí ní yọ zakat déètì yín ń kú ọ̀sẹ̀ méjì lọ́ba ta márùn ó kù mélòó mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n tó kò sí wàhálà ká tún máa retí déètì mi Allah ní kí màálù mẹ́fà kó bí ma tí mẹ́fà bá kún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ó di mọ́kànlélọ́gbọ̀n ó tún kọ̀sẹ̀ méjì tọ́dún mi ó tún pé ọ̀tá mẹ́jọ tán díẹ̀díẹ̀ gbà tó di ọdún kẹta ó rò pọ̀ tó lè rí i ṣe Allah ní kí màálù méje ó kú ó débi tí màálù wà nígà wọn ọkànlá tí wọn nanu kalẹ̀ àwọn ètò wọn jù àwọn ètò yíyó jù àwọn ètò dáa jù àwọn ètò jẹ akọ tí ń bá wọn sọkọ fáwọn abo àwọn kú lọ àwọn abo tí máa bí ma dáadáa àwọn náà kú lọ onílà ilaha illallah àwọn ni muhammadu rasulullah. táǹsìrà rẹ̀ ìwọ náà ni wọ́n wá tọ̀ àwọn ustaz ustaz lọ pé ẹ lákùn ustaz. <laughs> kílè ẹ lè ṣe tí màálù bá ń pa àwọn èso lóògùn àwọn èso ló kéwù làmọ. ẹ torí tó bá fẹ́ fi ọwọ́ yìí táwọn bàbá àwọn fi lẹ́ lọ́ọ́ fi lọ́ọ́ fi jẹ́ lọ́ọ́ fi jẹ́ kó tún sórí ibú òfò di púpọ̀. akramakumullah wọ́n ní akéré wa ah, wo gbogbo ètò ọ̀sẹ̀ ìsàrẹ̀ sọ́n yọ zakat wọ́n yọ sọ bẹ̀rẹ̀ sí yọ abọ́ òní yọ ẹ ibi tọrọ tiẹ̀ dé dúró yìí mo ti wá pinnu agogo tẹ̀yìn náà ló máa yọ ọ <laughs> ká máa wo àkóbúrú wọn á ṣàlàyé fún wọn á ní à màálù òdìdí kan màálù òdìdí kan mà wọn òkè láàrin màálù òdìdí kan àti mẹ́fà tó kú lẹ́ẹ̀kan náà ọjọ́ tètè gbà fún Allah gbà fún Allah kò sinmi eléyìí nínú àwọn nǹkan tí àwọn èèyàn wa kùnà nù ẹ̀ gán oní zakat kò yẹ kó rí bẹ́ẹ̀ olóńsọnù làwọn àáfàá lóyún wọ́n ti sọ̀rọ̀ rẹ̀ pọ̀ jù pé yọ zakat ọ̀ á lọ wá two hundred thousand naira lẹ́ni tó ṣe pé ńgbà tá a ṣírò zakat tó wà ní owó rẹ̀ ó lọ bí thirty million ó wá lọ wá two hundred thousand wọ́n ṣe ní àwọn pépà tuntun tuntun ó wá fi five five thousand sínú envelope wọ́n ní kọ́ lọ fún àwọn afa àwọn afa akọ́mọ́nkíó àwọn afa lèmámù àwọn tẹ̀síìrì ẹ lọ fún wa wọ́n yọnu láàmì. ya Rabbi mo ṣe sàrà o sàrà kọ wọn ni o ṣe zẹkẹ zẹkẹ tí àwọn afa ńlá wọn retí owó àdánù rẹ àwọn ò nídìí owó rẹ wọn kàn sọ fún ọ pé kò ṣe ń tọ́ yẹ kó ṣe gẹ́gẹ́ bí kí ó dáwọn mọ̀ wọ́n ti gbà mánà pé wọ́n ṣàlàyé rẹ̀ fáwọn èèyàn wa idh akhadha Allahu mithaqa alladhina utul kitaba latubayyinunnahu linnasi wala taktumuna. Olúwa ti bá àwọn olùmọ̀dámájàmí pé ẹ máa ṣàlàyé ń tá sọ̀kalẹ̀ nínú tírà wa fáwọn èèyàn ẹ sì ní gbé pamọ́. wa tasuma Ramadan kó tó máa ṣe sùyàmù Ramadan eléyìí ara ẹ̀sìn islam wa ni o eléyìí tá a gbọ́dọ̀ mójútó ká máa ṣe sùyàmù ramadan ramadan ò gbọ́dọ̀ dé káwọn abọ́ wípọ̀ ń jẹ àmàlà lọ́sàn kí ló dé wọn á ní à wọn ò lè febi para rẹ o ò lè febi para rẹ olúwa ẹlẹ́dàá gan yóò wò mọ́ ọ́lá ike gẹ́síkíá èéfínú rẹ̀ ṣeré bó bá ṣe pé kó o máa ṣe nǹkan míì dípò rẹ̀ ni o lè ṣe é kò sí nǹkan mi tó ṣe dípò rẹ̀ tẹbi wọn fẹ́ wà lìjẹnà ó sì sọ yá àmú Ramadan kẹsì máa wo gbogbo ń tó lọ́wọ́ fi pa wá láṣẹ nínú ẹ̀sìn tó lórí tẹlẹ́mù wa lọ́ba wí o àtàwọn ọlọ́lá àtàwọn mẹ̀kúnnù gbogbo wa náà lọ́ba wí èèyàn gbọ́dọ̀ pé torí pé mo jọba kọ́ mo á jẹun lọ́sàn Ramadan èèyàn gbọ́dọ̀ pé torí pé mo jọba kó wọn jẹ́ pé kì í ṣe sọ̀lẹ́ wípé oyè tí mo ti jẹ́ ń gbọ́dọ̀ forí kanlẹ̀ mọ́ fún ta ni àṣé èèyàn wọn ni kò forí kanlẹ̀ fún ọ máa forí kanlẹ̀ fún Allah ó tó bẹ́ẹ̀ ó sì máa ṣe sùyàmù Ramadan ó tó bẹ́ẹ̀ ó sì tún máa yọ zakat ọba lówó ó tó bẹ́ẹ̀ kọ́ sọ pé tẹ́lẹ̀ yìí pàtàkì gbogbo eléyìí tẹ́ bá mójútó ọ̀nà àti wàlìjánà tìyín náà ní ti wá rọrùn yàtọ̀ sí pẹ̀lú tó mójútó tawhid ẹ̀ mẹ́bọ mẹ́sìn ẹ̀ kú oríire akramakumullah àwọn àfáà kan alákòóbá làwọn bóyá yìí john làwọn sì ti wá wọn ti lọ kò sírú wọn má báyìí tí bá sì wà ìsọkúsọ lẹ ẹ láwọn ọba ayé nìkan wọn ni wọn Ọlọ́run abẹ́yìn ọ̀gbọ́rí gbígbé ayé nìkan lẹ ní ẹ̀ lọ́rùn làwọn náà bá máa ṣèṣe pé ayé nìkan làwọn ni àwọn ń retí àti wọ jahannama lọ́rùn jahannama orúkọ nǹkan bá ẹ̀ lẹ́rù jahannam ta ló fẹ́ wọná àfẹ́ wọná o làwọn ṣe ń ṣe Islam àfẹ́ wọná làwọn fi ń tẹ̀lé tà Nábì Muhammad sallallahu alayhi wa sallam kẹ́nìkan máa sọ fẹ́nìkan pé ayé nìkan ni wọ́n ní ọlọ́run kí wọn náà sì tún máa gbọ́ kọ́ ọmọ gbẹ́tọ̀ rẹ̀ mi à ò ronú ní ṣe lọ́run ṣé mo wáyé wá jayé lásán kí wọ́n á dọ̀run kí n lọ jìyà ni kò sí ní tọ́jọ́ bẹ́ẹ̀ mo wáyé láti wá ṣe ilé ayé kí n ṣẹ̀sìn tó lóha ní kí n wá ṣe láyé mo má sì dọ̀run kí n jayé tó lóha sọ pé òun ò fi fún àwọn ẹni tó bá ṣètò ńláyé lórí ìdè eléyìí gbogbo kò tá a bá wà láyé a gbodo jọ kọ dínà wa láti ṣe ń tolu wa ti torí rẹ̀ ṣẹ̀dá wa Allahu ṣẹ̀dá wa ká lè wá ṣẹ̀sìn ọ wa ká lè bá a wá tẹ̀lé ìlànà eléyìí tó fi rán wa sallallahu alayhi wa alihi wa sallam fún tolórí tẹlẹ́mù tó bá ti tẹ̀lé léyìí ò ní pé insha allah yóò wà lè jẹ́nà olúwa kó má jà wà ń tàn máa. wa tahujja al-bayt ó tún wá lọ máa ṣiṣẹ́ hajj eléyìí jẹ́ orígun karùn-ún nínú orígun ẹ̀sìn islam. màlẹ́kà yìí tún wá bi ànábì muhammed sallallahu alayhi wa sallam lẹ́yìn tó sọ kó dodo lọ onífa akhbirni anil iman mo ń fẹ́ kọ́ sọ fún mi nípa àgbàgbọ́ òdodo eléyìí jẹ́ ibi tá à ń lọ lónìí. anábì sallallahu alaihi wasallam ni an tu'mina billah tá là ń pè lólùgbàgbọ́ òdodo ẹni tó gba Allahu gbọ́. ǹjẹ́ àwa náà gba Allahu gbọ́ àbá àgbàgbọ́? ó dájú ipá wa náà sọ pé àgbàgbọ́. àwọn olùmọ̀ nípa ẹ̀sìn Islam pàápàá jùlọ àwọn olùmọ̀ nípa tó ní í ṣe pẹ̀lú àdìsọ́kàn àti ìgbàgbọ́ wọ́n ní ẹnìkan tó bá fi lè sọ pé mo gba Allahu gbọ́ ọ gbọ́dọ̀ ní nǹkan mẹ́rin eléyìí ni wọn máa jẹ ẹ̀rí máa jẹ mìíṣó lórí ìgbàgbọ́ tó pàpè mára rẹ̀ nípa pò nígbàgbọ́ sí Allah alákọ̀ọ́kọ́ an tu'mina bi wujudillah kọjá pọ́ gbàgbọ́ pé Allahu ń Ndị agbàgbọ́ pé Allah ń àbá agbàgbọ́ mò ń béèrè nì agbàgbọ́ òkè tó wá pa agbàgbọ́ kí ló dé tó fi dínà mọ́ ọmọlàkejì rẹ àmọ́ ńgbà tó dojú gbogbo èèyàn wọn náà ṣe subhanallah ẹnìkan ló ṣe léyò kò rónú ìwọ náà sì wọlé ní òfo wọlé ní àdánù wọn ló dínà mọ́ ọmọlàkejì rẹ. àmọ́ òun wò wípé Allah ò kúkú rí ọ ńgbà tí ọmọlàkejì ò ti rí ọ Allah kò rí ọ sẹ́mi tó fà tó fi ṣe ń tó ṣe tí wọ́n bá gbà pé Allah ń bẹ ṣe ń tó ṣe ò ní ṣe o ò ní ṣe. sẹ́mi gbàdánìkan kó sódò òjò tí wọ́n fẹ́ wọ́n di? ẹni tó mi wọ́ lọ bómi ṣe wọ́n ń wá wọn lọ wọ́n ṣe yá Allah yá Allah ìwọ Allahu gbà wá ìwọ Allahu là wá agbára sì padà gbé wọn lọ sọmọ kọ́ ń sọ pé tọ́jú Allah ń bẹ lóòótọ́ pẹ̀lú bí wọ́n ṣe ń pariwo pé yá Allah gbà wá yá Allah là wá tí kò ní yọ wọn tọ́ ọ bá sọ bẹ́ẹ̀ rí ọ̀gbàgbọ́ ọkàn ń dànù tó bá lọ gba Allah gba ọ̀gbá gbọ́. ìwọ sọmọ kó ti ṣàdúrà kan ti pẹ́ bóyá ọmọ lọ ń wá bóyá owó lọ ń wá bóyá ààbò àti sọ́kàn lọ ń wá àdúrà yóò wá gbà àdúrà gbà. àwọn sọ pé olúwa gbàdúrà mi ò mẹ́tì kára yóò béèrè pé olúwa rẹ̀ náà dá <laughs> ọ̀gá ọ̀gbàgbọ́ kankan ń tan rẹ̀ dànù ń tan rẹ̀ dànù ń tan rẹ̀ dànù sọ eléyìí túmọ̀ sí pé ǹjẹ́ àgbà pépé ǹjẹ́ àgbà gbọ́pọ́lù àbẹ̀ alákọ̀ọ́kọ́ ni ẹlẹ́kejì an tu'mina bi rububiyyatillah kò ní ìgbàgbọ́ sí jíjẹ́ olúwa Allah kò ní ìgbàgbọ́ sí sẹ́tìmáàsì olómàndẹ́dà ńlọba tí lani ńlọba pani ńlọba tí múni sẹ́mi ńlọba tí gbéni lọ́wọ́ sókè òun lọ́ba tí ń rẹni sílẹ̀ òun náà lọ́ba tó ní àkóso lórí gbogbo nǹkan ó gbàgbọ́ pé olúwa ló máa ń dá gbogbo nǹkan wọ́n á sọ pé kò síbèèyàn ti ṣe lè ga láyé yìí tí o fi ti àwọn nǹkan ṣe tó o gbàgbọ́ nù ò ní gbàgbọ́ nínú ar-rububiyyah ta ni sọ pé ká ga tá a sì ga ta ni pé kí a má ga tá a sì ní ga allah bàbá ńlá kú gbogbo èèyàn bá fẹ́ kọ́ ga tólúwa bá fẹ́ kó kú lárara ò ní ga láéláé. bí bàbá ńlá kú gbogbo èèyàn bá fẹ́ kọ́ ga tólúwa ọba fẹ́ kó débì kan ò ní débì kan. tólúwa bá sì fẹ́ gbé ọ̀gá tí gbogbo èèyàn bá ní ò ní ga wọ́n bí wọn dá. àwọn màkébí tó dé lónìí Allah ló gbé ọ débẹ̀ tí wọ́n bá fi ṣe tọ́mọ èèyàn nìkan ni wàhálà ò ní débẹ̀ torí ẹni tí wọ́n fẹ́ kó débẹ̀ pọ̀ jù wọ́n sì tún gbìyànjú kọ́ ọ mọ́bà débẹ̀ so ṣùgbọ́n kí ló padà ṣẹlẹ̀ ṣé bọ́ padà débẹ̀ ni ṣé bọ́ náà padà ṣe aka orí ẹlẹ́gàn fọ́ ṣé lásán ni wọ́n náà sọ bẹ́ẹ̀ tó lórí ẹlẹ́gàn fọ́ wípé torí pé gbogbo bẹ́ẹ̀ ṣe ṣe tó apadà lọ mọ́ wọn lọ́wọ́ náà ni so agbára ẹ ló fi lọ wọn lọ àbí Allah ló ní kọ́ lọ mọ́ wọn lọ. bákan náà olúwa ẹlẹ́dàá wa nínú sẹ́tí máa ń ṣe ni pé máa ń rọ̀jò òun náà ni ó wí pé kọ́dọ̀ dá kíyàn mú kójú ọmọ rọ̀ àwọn ẹni tí máa ń sọ pé àwọn kan lè rọ̀jò àmì pé wọ́n gba Allah gbọ́ ni àwọn kan lè tí òjò àmì pé wọ́n gba Allah gbọ́ ni wọ́n lè pé wọ́n lè dagbo yín rú ẹ̀yin jẹ́ ní ṣíṣe wọ́n lè ṣí òjò fún yín láì jẹ́ tap water tí ń bẹ nílé bàbá wọn wọ́n ṣí òjò fún yín tí wọ́n tú yín ká òjò lè ṣú dẹ̀dẹ̀ wọ́n á ní ẹ lọ bá wọn kọ́ bá yín tì láì jẹ́ kànga tí wọ́n lè padì tọ́ba ti lè gbàgbọ́ bẹ́ẹ̀ ò ní gbàgbọ́ ọ̀gbọ́ àlọ́ ọ̀gbọ́ rárá rárá gbàgbé ẹ̀ kó sì tún ní gbàgbọ́ sí olùhíyẹ̀tìlá pé Allah ònìkan la gbọ́dọ̀ sìn tẹ́nìkan bá ní mo gbọ́ Allah gbọ́ àmọ́ ó gbé nǹkan kan nínú ìjọsìn lọ bẹ́ẹ̀ lómi ìjọ yàtọ̀ sí Allah kò gbàgbọ́ kò gbàgbọ́ mọ́ òlẹ̀ jẹnu rẹ̀ ń yà torí ẹ gbogbo ẹni tó bá ti pe nǹkan mí yàtọ̀ sí Allah gbogbo ẹni tó bá ti wárí fún nǹkan mí yàtọ̀ sí Allah gbogbo ẹni tó bá ti sẹ̀sì fún nǹkan mí yàtọ̀ sí Allah ọkà ju ẹran lórúkọ ṣéwù ó ti ṣẹbọ sí Allah eléyìí túmọ̀ sí wípé a gbọ́dọ̀ ní ìgbàgbọ́ sí pé Allah nìkan la gbọ́dọ̀ sí. ẹlẹ́kẹrin ó ní ìgbàgbọ́ sáwọn orúkọ rẹ̀ àtàwọn àròyìn rẹ̀ ọmọ ọmọ àwọn orúkọ rẹ̀ ti ń jẹ́ ọmọ ọmọ àwọn àròyìn rẹ̀ ọ gbọ́dọ̀ gbé nǹkan kan nínú orúkọ rẹ̀ lọ́fẹ́ lòmíì ọ gbọ́dọ̀ fi ròyìn rẹ̀ ròyìn ẹlòmíì ọwọ́ pẹ́ nìkan aláyé lọ́run nílùú wo nílùú wo ló ti láyé lọ́run ó níjúlé rẹ̀ lọ ládùúgbò ẹ̀ láyé ganu wọn á ní aláyé lọ́run ìwọ náà sì ń dá wọn lò wọn ń gbé ọ láǹkẹ òfura tó eléyìí sí wípé gbogbo ntọ́jẹ́ ti Allah àgbọ́dọ̀ fi ròyìn ẹ̀dá rẹ̀ gbogbo orúkọ rẹ̀ àgbọ́dọ̀ fi pé ẹ̀dá rẹ̀ ká mú orúkọ Allah ká máa fi pè yàn kọ́tọ́ Ramanu Raimi Wahabi Muminu gbogbo tí yorùbá máa wí o wọ́n ní àwọn báwọn èèyàn tí èsè lárúbáwá wọ́n sì máa ń borúkọ Allah jẹ́ agbọn abúlá ti gbé jáde gbàtà ní wàhábì ramanu raimi muminu wọ́n ní àgbà pé kì í sokọ Allah ni wọ́n ń pè arabita ìmọ̀kan wọn gbé wọn dé torí Allah kí ló ń jẹ́ Ar-Rahman arrahim almu'min alwahab tẹ́yìn bá ti wá pé pé ramanu raimi mọ́mínù wàábì sẹ́yìn kíkọ̀ jọ gbogbo ń tàwé wọ́n ní ọ̀nà tá a gbàgbé jáde nípa ara ìmọ̀ kan àwọn tí ì ṣe lárúbáwá nù àmọ́rúkọ tí Allah ẹ gbọ́dọ̀ fi pèèyàn láì fi abudu síwájú ẹ̀ abdulwahab abdulmukmin abdulrahman abdulrahim àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àwọn àròyìn Allah oníkóni ọba almuhaimin alhaimana ọba tó ṣe é pé ó rínú oróde kò síbi tó lu ẹlẹ́dàá wa tó ju rẹ̀ ò tó ẹ gbọ́dọ̀ fi ròyìn èèyàn láéláé ó ń lòlùgbọ́ ó ń lòlùrí kò sí tí wọ́n á máa gbọ́ tó lè jẹ́ nǹkan tó ṣe wípé yóò sàmá Allahu lọ́wọ́ àwọn èèyàn á gbọ́n tó lu abáfẹ́ ká gbọ́. ọ̀pọ̀ àìmọye tí ọ̀fẹ́ ká gbọ́ ńkọ́ àní gbọ́. so ṣùgbọ́n àwọn àmọ́ aróyìn èèyàn pé kò sí tẹ̀lé sọ nípa rẹ̀ tí ò ní gbọ́ kò sẹ́ni náà èyí tí ò ní gbọ́ bu ẹ torí kọ́ ajere ọba nù sẹ́yìn kó ló fòfó gbogbo ẹ̀ ló ló ẹbí wọn bá tó bá gbọ́ ní ọ̀lọ́ sọ torí rẹ̀ olúwa ẹlẹ́dàá tiwa kò sí ní tí ì gbọ́ Allahu akbar kọ́dé tẹ́ ẹ̀ tí ìwé lọ́rọ̀ tí ń rú wúyẹ́nú àyà yín ọmọ sọ àwọn àròyìn a gbé ọ̀kan nínú ròyìn Allah ká lọ gbé ròyìn èèyàn torí ẹ̀ irú àwọn gbólóhùn tá a máa fi ń kí àwọn ọba wa tá a máa fi yá wọn sí a máa wo àwọn èyí tó bá jẹ́ pé ìtayọ ẹnu àlá wà ń bẹ àní fi ròyìn wọn o ká má bàa kó bá wọn àní fi pè wọn o ká má bàa kó bá wọn torí tá a máa fi ń ròyìn wọn tá a fi ń kí wọn táwọn náà ń jùrù kẹrẹ sí tínú wọn ń dùn ó túmọ̀ sí pé àwọn náà fara mọ́ aburú nù kó kí aburú wa ṣe wà o ìròyìn ti Allah. yọ ṣẹ́kù fún Allah ìròyìn tọ́mọ èèyàn yọ máa jẹ ti ọmọ èèyàn. wa malaikatihi kẹ̀sì gba àwọn màláìkà gbọ́ àwọn màláìkà ẹ̀dá tó lu adá látara àmàlẹ̀ ni wọ́n wọn kì í jẹ wọn kì í mu wọn kì í sùn wọn níṣẹ́ méjì. dípò wọn máa ṣèjọsìn fún Allah lọ wọn máa ṣàfọmá wọn máa gbólúwa tóbi iṣẹ́ tàwọn màláìkà mi. anabi sallallahu alaihi wa sallam wọn ní sánmà ń gbin ọ̀tọ̀ sí pé kó gbin kò sí àyè tá a lè kọ́ ọmọ ká mẹ́rin bọ̀ nínú sánmà àfi kó jẹ́ pé màláìkà ló wà ńbẹ̀ yàní pé sánmà kún fọ́fọ́ fún màláìkà. màlẹ́kà yẹn lè wà ní dúró màlẹ́kà yẹn ó sì lè wà ní rúkú ó lè wà ní foríkalẹ̀ gbogbo wọn ní nǹkan méjì ń ṣe ju fún aláhùnmá. àwọn màlẹ́kà pọ̀ aláhùn nìkan máa nǹkan wọn màlẹ́kà yìí takò Allah ìjọba ní kí wọ́n ṣe ni wọ́n máa ṣe. kọ́dà àwọn màlẹ́kà ń bẹ pẹ̀lú àwọn kan sì tún wà pẹ̀lú wa kìrọ́mán kàtìbìn tọ́jọ́ pé àwọn akọ̀wé alápọ̀nlé ni wọ́n ń kọ gbogbo ń tà ń sọ gbogbo ń tà ń ṣe gbogbo ẹ̀ ni wọ́n ń kọ sílẹ̀ wa inna alaykum la hafidhin kìrọ́mán kàtìbìn ya'lamuna ma taf'alun. olùwàtúni ma yalfidhu min qawlin illa ladayhi raqibun atid ẹ̀ ní wíìn àfi kí màlẹ́kọ̀ wà pẹ̀lú yín jọ kọ́ akramakumullah àwọn màlẹ́kà yóò ń bẹ nu wọn ètò olúwa dárúkọ wọn fún wa wọn bẹ nínú wọn ìjọ dákọ wọn fún wa gbogbo wọn la gbọ́dọ̀ gbàgbọ́ màláìka jibril àmọkò lọlọwà máa ń fi sẹ́ran sáwọn ànábì màláìka mikael olọlọwà fi sí agbọn òjò àti ewéko tí ń hù màláìka Israfil òní màláìka tó ń gbé ìwo fún tí ó fan fèrè sí ìwo tí gbogbo abẹ̀mí òkú yóò tuntun fan gbogbo abẹ̀mí gbogbo owó jíǹde ìgbéǹda òkèyàmàdé àti malakul mọ́ọ̀tì màláìka kú tí ó gbẹ̀mí wa qul yatawaffakum malakul mọ́ọ̀tì alladhi wukkila bikum sọ fún wa màláìka kú tá a fi sọ yín yọ gbẹ̀mí nígbà tọ́jọ́ kú yín bá pè é bákan náà àmọ̀kẹ́nu ni Ridwan tó jẹ́ olórí àwọn ẹ̀ṣọ́ àlùjánnà nínú wọn ni Máàlíkù olórí àwọn ẹ̀ṣọ́ ọ̀nà nínú wọn ni Munkar àti Nakir màláíkà méjì tí wọ́n bi wá léèrè ìbéèrè nínú sàárè wa dókítà yẹn bá ti ṣàṣeyege àmì pé ó wà àlùjánnà ni ẹ̀ ń bá fìdí rẹ́mi àmì pé kò ní í soríire ni. kólú akọ́mọ̀sẹ̀ ti wà bẹ́ẹ̀. àwọn màláíkà yìí wọn kì í bímọ olúwa ti dá wọn wọn kì í jẹ wọn kì í mu ẹ̀dá ọ̀tọ̀ ni wọn a gbà wọn gbọ́ níbo ni máa ń gbé wọn ń gbé nu sámà ṣùgbọ́n máa àwọn kan máa ń sọ lásìkò àlásàrì àwọn ẹni tó sọ lásìkò àṣùbà àwọn tó bá ti di àṣírí wọn lọ àwọn ẹni tó sọ ní àṣírí tó bá ti di àṣùbà wọn lọ. Allahu máa bi wọ́n léèrè báwo lẹ bá àwọn ẹrú mi báwo lẹ fà àwọn ẹrú mi sílẹ̀ àwa bá wọn ataynahum wa hum yusallun wa taraknahum wa hum yusallun àwa bá wọn wọ́n ń ṣe sọ̀lá àṣùbà àfi wọ́n lẹ̀ wọ́n tún ṣe sọ̀lá sọ̀lá tó lọ ọ̀sùn àwa bá wọn wọ́n ń ṣe sọ̀lá sọ̀lá tó lọ ọ̀sùn àtúnfi wọ́n lẹ̀ wọ́n ń ṣe sọ̀lá sọ̀lá tó àṣùbà. ìrẹ́ Ànábì sallallahu alayhi wa sallam náà ṣe túmọ̀ fún wa wípé wa qur'ana al-fajri inna qur'ana al-fajri kana mashhuda àtàlùkùránì tẹ́ tọ́lá alukur'ani tẹ́ ń kílá ṣùgbọ́ àgbà tẹ́ ń sá ṣùgbọ́ yẹn àwọn mẹ̀lẹ́kà máa wá gbọ́ bẹ́ẹ̀ làdí tà nábì náà tún tọ́ka sí pé wọ́n á máa gbọ́ ti sọ̀látul asri náà. torí àwọn mẹ̀láìkà àwọn ẹ̀dá tá a gbọ́dọ̀ gbàgbọ́ ni àmọ́ bá ti ṣe wá gbà wọ́n gbọ́ a gbọ́dọ̀ máa sìn wọ́n lẹ́yìn Allah wa kutubihi ká tún nígbàgbọ́ sáwọn tírà Allah àwọn hmm. tíra tó lu asọ̀kalẹ̀ pọ̀ jọjọ torí àyà kanú alukur'an Allah fi hàn pa àwọn aránṣẹ́ tó ń rán gbogbo wọn ló ń fún tíra ṣùgbọ́n ètò dárúkọ fún wa nínú àwọn tíra yìí bíi at-taurata al-injila az-zabur alukur'an suhufu ibrahim àti suhufu musa lọ́ba tán á gba àwọn tíra yìí gbọ́ kò sí kanú rẹ̀ táwọn abẹnú àtẹ́lù àmọ́ o ìgbàgbọ́ tá a ní sí gbogbo àwọn tírà tó yàtọ̀ sálùkùrọ̀ á ní á ní ìgbàgbọ́ sí àwọn tírà yìí ní ìgbàgbọ́ olódindini ipe olúwa sọ tírà kan kalẹ̀ ń jẹ́ tẹ̀wúrátà ó sọ tírà kan kalẹ̀ ń jẹ́ ìnjílà musa ó sọ tírà kan ibrahim àwọn tírà yìí ń tó ẹlẹ́dàá wa tó pè wá lọ sídìí rẹ̀ nú ẹ̀ òun náà ni gbogbo ń tọ́ dá lórí ẹ máa sin Allahu lónìkan ẹ sì jìnnà sí mi máa ṣẹ̀sìn fóòṣà. ṣùgbọ́n alukur'an á gbàgbọ́ lódindi àti lẹ́fọ̀ọ́ sí wẹ́wẹ́ alukur'an á gbàgbọ́ lódindi àti lẹ́fọ̀ọ́ sí wẹ́wẹ́ torí gbogbo tó wà ní alukur'an ni wọ́n bá wí àti gbogbo ẹ̀ lágbọ́dọ̀ mójútó kò sínú pọ́kàn ní tẹ̀lé ní tẹ̀lọ́kan àwọn ará madiana wọ́n bá wí wọ́n bá wa wí àti madiana àti madiana gbogbo àwa àwa náà ni wọ́n bá wí. bẹ́ẹ̀ la alukur'an rí n jẹ tó o túmọ̀ sí pé mo gba tàwùrátà gbọ́ mo gba ìnjílà gbọ́ mo gba zabura gbọ́ kò túmọ̀ sí pé mo gbé ìnjílà ka àbí zabura ka májẹ̀mú láíláí májẹ̀mú tuntun àbí zabura wọ́n á ń pè ọ́ láàfọ̀ ní zabura ẹ̀ka zabura fún alásùbáyé ni kí la fẹ́ fi ṣe. wọ́n máa gbé zabura mọ́ṣáláṣí bàbá wa nu Matthew orí kẹjọ ẹsẹ̀ kejì kí la fẹ́ fi ṣe. àbíkọ́ ìpá wa nu ìwé Mákùsù kí la fẹ́ fi ṣe. alukurani bẹ́lẹ̀ ọ̀dámà wọn á kàwé Mákùsù wéjọ ọ̀nù. ìwé àwọn ìwé àwọn aránṣẹ́ ìwé orin kí la fẹ́ fi ṣe ọ̀dán kankan manú alukur'ani tó bá fẹ́ fi ọ̀rọ̀ kan ṣàkàwé ọ̀rọ̀ bíbélì ni wọ́n máa mú wá kí ló ń dọ̀ ọ́ láàmú. ṣé mùsùlùmí ló pé rẹ ẹni tó ọmọ rẹ kó lè fún ọ ní ìsinmi bolo ti lé lẹ́nu ayàwó. àdìsí wo lọ́dọ̀ anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam táwa ti torí àwùjọ tá à ń gbé wípé kèfèrí pọ̀ ńbẹ wọ́n ti kókò kúkò wọ́n kó sí wa lórí wọ́n rọgbó sí wa lórí látara sùkúlù àti gbogbo ẹ̀ ó wá jẹ́ pé ọ̀ọ́dá nǹkan kan mà nínú ọ̀rọ̀ anábì wa Muhammad sallallahu alayhi wa sallam ọ̀ọ́dá nǹkan kan mà nínú ọ̀rọ̀ al-Qur'an àfàwọn ọ̀rọ̀ àwọn kèfèrí. nígbà ah, mẹ́fẹ́ yìí náà lẹ́ni ká gba gbogbo òwe gbọ́ mọ́ wá ní kó gbàgbọ́ wá túmọ̀ sí pé kó máa ka bíbélì ìwọ tó ti dá nǹkan kan mọ́nú nka ka bíbélì ọ̀rọ̀ anábì ló kúnlẹ̀ àtúntúmọ̀ rẹ fún ọlédè yorùbá rẹ̀ ìwọ náà ní kankan máa kà á síyàwó ẹ létí láàrin ọdún kan ọrọ ra tí ó ṣẹlẹ̀ lẹ́yìn gbogbo tá a sí ní ti máa bàbá sì ní ọkà fatia ọ̀pọ̀lọpọ̀ lè máàmù òkúkú ma fatia ká àwọn sọ máa mú eléyìí túmọ̀ sí pé kùdìẹ̀kùdìẹ̀ wà kú púpọ̀ alukoran alukoran ọ̀ràn yẹn ni ká gbàgbọ́ lódìndí àti lẹ́kọ̀ọ́ sí wẹ́wẹ́ nínú pé mo gbàgbọ́ màá máa kà nínú pé mo gbàgbọ́ màá gbìyànjú láti ha tí n bá lè ha gbogbo ẹ̀ ìwọ̀nba tí mo bá lè ha nínú pé mo gba alukurani gbọ́ àwọn ọmọ mi ń gbìyànjú láti sojú kòkòrò pé ǹjẹ́ mi ò rí ṣe káwọn ọmọ mi ò rí ṣe mànà káwọn ọmọ mi ọha oore di púpọ̀ lágboolé mi káwọn ọmọ mi ọgbọ́yé oore di púpọ̀ lágboolé mi kí ló burú nínú ká máa fa ọ̀rọ̀ kan lágboolé mi kọ́ ọmọ mi tó sì mà nípa alukur'ani tọ́mà tuma tọ́mà kó ní àní bàbá àtìyá mi ẹ tẹ́tí gbọ́n tó ló wa kó sì káyà alukur'ani fún wa kó fi wá yanjú àwọ̀ nínú pòórè ti dé ságbólé wa nù èló náà lọ́wọ́ àná tọ́mọ rẹ tí ó fi di pọ́ kẹ́kọ̀ọ́ jáde òun náà ha gbogbo alukur'ani èló ni lẹ́gbẹ̀ẹ́ owó tá à ń ná dànù lórí kó àwọn abáṣe fẹ́ pharmacy school of science and technology science and technology tó pé Allah ọlọ́mọ ọmọ tí ó fi ṣiṣẹ́ science and technology lọ́mọ mi ọ́ jáde tó pọ̀ kadà ni wọ́n padà sí káyìn tó bá sì hàl kúránì yìí báyìí nínú ìgbésí ayé ẹ̀ yọ yàtọ̀ níbikíbi tó bá dé tó bá hàl kúránì yìí wàláhì apẹrẹ dájọ́ pọ̀ lára ọmọ o túmọ̀ sí pé àníkọ́ ọmọ lọ science and technology o ọlọ́run máa ń tó ṣe láyé àmọ́ má fi ẹ̀sìn islam sílẹ̀ torí pé ọfẹ́ science ọfẹ́ technology má fi islam hápárá nítorí tó o bá fi hápárá Allah fi wọn náà hápárá. osire sì ọba ti kọ yọ fọkùtì agbọdọ mójútó alukoran agbọ́dọ̀ mójútó alukoran ó kéré jù ẹ̀yin bàbá àti màmá ẹ máa gbọ́ nínú ilé yín kódà kápẹ́ ẹ̀ máa kà torí tẹ́ bá tẹ́tí ẹ̀yin náà bẹ ẹni tó lẹ́tọ̀ọ́ sí kí olúwa dípò kọjá pé fújì lẹ́ẹ̀ máa gbọ́ ẹ ti wá gbogbo rẹ́kọ́ọ̀dù ń ọmọ náà ti ha wọn lówù tí yàrá bá gbọ̀n iná lọmọ ọ̀ràn jẹ́jẹ́jẹ́jẹ́ lọmọ jókòó ẹ̀yin là ń gbé fújì fún gbogbo fújì rege lọmọ ti máa kọ wọ́n ti sọwọ́ yẹtuyẹtu báyìí wípé àwọn jó fújì rege bẹ́ẹ̀ ṣe lùlù náà ni àwọn ìyá náà ti ń kọ́ sọ pé ẹ máa wò mí ni. àmọ́ tó bá kọ́ alukurani lẹ́ ń gbé sí yóò yà yín lẹ́nu ẹ̀yin lè má lọ́pọlọ àti hama torí pé ẹ ti dàgbà nǹkan ti pọ̀ wájú yín wàláhì yóò yà yín lẹ́nu àwọn ọmọ rondo rondo níjọ́ tí wọ́n bá ń kà yóò yà yín lẹ́nu. ẹ gbé dáadáa wọlé yín ẹ máa gbọ́ alukur'an ẹ gbé dáadáa wọlé yín ẹ máa gbọ́ àlàyé nípa alukur'an ẹ rí i pé gbèsè ayé yín yóò yí padà sí dáadáa. àwa iná lólu aṣọ alukurani kalẹ̀ fún sọwọ́ ayé kápá wa la ní dáàmú pẹ̀lú sẹ́tọ́lúwa fi ránṣẹ́ sí wa ọ̀dà bẹ́ẹ̀ o ẹ jẹ́ ká gbìyànjú láti dààmú pẹ̀lú tọ́lúwa fi ránṣẹ́ sí wa káwa náà lè bá jèrè wa rusulihi ká sì tún gba àwọn aránṣẹ́ Allahu gbọ́ àwọn aránṣẹ́ pọ̀ àwọn tọ́lúwa sọ fún wa nípa àwọn nínú alukurani wọ́n jẹ́ mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ṣùgbọ́n iye ránṣẹ́ wàláhì ọlọ́run nìkan lọ́mọ wọn àwọn àdìtì kan tó wá tó sọ pé wọ́n tó yẹ báyìí ọ̀rọ̀ tún wà lórí àwọn míì nínú rẹ̀ ṣùgbọ́n ló wá sọ pé wa rusulan qad qasasnahum alayka min qabl wa àwọn ránṣẹ́ kan a pìtàn wọn fún ọ nígbà táwọn aránṣẹ́ kan wà tá àti ìpìtàn wọn fún ọ rí ó túmọ̀ sí pé àwọn aránṣẹ́ wà tí Allah sọ fánàbì nípa wọn rí a gba gbogbo wọn gbọ́ pé òdodo lolúwa fi rán gbogbo ránṣẹ́ rẹ̀ ìlànà àti ìmọ̀nà ni wọ́n mú wá ọ̀kan ò sí nínú wọn tó pèpè lọ sídìí kásẹ̀bọ kò sì sí kanú wọn tó lè mí ní ká ẹ máa jọ́sìn fún yàtọ̀ sí Allah gbogbo wọn pèpè lọ sí di ẹjọ́ sìn fún Allah olóòníkan ni ẹ má mẹ́bọ mẹ́sìn. àkọ́kọ́ wọn oná lànàbì Nuh alayhi salam ìdí tá a sọ pé Nuh ni kì í ṣe Adam Adam wọn bí anabi Muhammad sallallahu alayhi wa sallam léèrè ṣé ìránṣẹ́ oní Ádámà tàbí anabi anabi lànàbì ni kì í ṣe ìránṣẹ́ sallallahu alayhi wa sallam àkọ́kọ́ àwọn aránṣẹ́ ọ̀nà ni ìránṣẹ́ Allah anabi nuh alayhi salam òpin wa ọ̀là anabi wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. ìgbàgbọ́ tá a ní sí àwọn aránṣẹ́ tó ti síwájú ó dende ni pé gbogbo wọn ìránṣẹ́ Allah ni wọn wọn jẹ́ṣẹ́ Allah lájẹ́ pé wọn ò mẹ́bọ mẹ́sìn wọn ò pè wá lọ sídìí ká ṣẹbọ. ìjà ń lọ sí ìdìrẹ̀ ní ká jọ́sìn fún Allah nìkan si mima sí fún kàmí ìtọ́yàtọ̀ sí. àmọ́ gbàgbọ́ tá a ní sí ọ̀gá wa anabi tiwa anabi Muhammad sallallahu alayhi wa sallam yóò jẹ́ ìgbàgbọ́ lódindi àti lẹ́fọ̀ọ́sí wẹ́wẹ́. gbogbo ń bá mú wa èmi ló mú gbogbo ń tọkọ̀ fún ìlànà rẹ̀ àti ètò tẹ́mi lọ́rùn àti ètò ṣòro àti ètò ọ̀tẹ́mi gbogbo ẹ̀ pátá ìmà tẹ̀lé. eléyìí ló túmọ̀ sí pé mo gba anabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam mo gbàgbọ́. bákan náà ẹlẹ́karùn-ún á ní ìgbàgbọ́ sọ́jọ́ kan yìí gbogbo tó bá ti níbẹ̀rẹ̀ yóò lópin àwa gan alára wọ́n bí wa lọ́jọ́ kan á kú lọ́jọ́ kan ilé ayé ó bẹ̀rẹ̀ lọ́jọ́ kan yóò dópin lọ́jọ́ kan ọjọ́ kan yìí òun náà gbẹndàlùkìyàmà ń bọ̀ ojú tiwa lọ́pẹ́ sí o kò jìnnà lọ́dọ̀ Allah níjọ́ tó lu abá ni yóò dé yóò dé náà ni ìṣirò ń bẹ lọ́jọ́ yìí ẹ̀san ń bẹ lọ́jọ́ yìí alìjánà tàbí iná ọmọ alìjánà ní kí Allah dákun kó ṣe wá téèyàn bá ń ronú nípa ọjọ́ kan yìí téèyàn bá fẹ́ hùwà ọ̀daràn èèyàn ronú téèyàn bá rántí ọjọ́ kan yìí téèyàn bá ń ṣe dáadáa yóò tún ṣe àlékún téèyàn bá rántí ọjọ́ kan yìí ní fẹ́ kápá ìdá òun yọ pọ̀ ju dáadáa òun lọ torí pé ó fẹ́ So ọjọ́ kan ọjọ́ ńlá ni jama ọjọ́ tó ṣe wípé wọ́n gbé gbogbo ní tá a ṣe nílé ayé wa wọ́n gbé hàn wá tá a ní lè jiyàn olúwa bá ní wọ́n fún wa ń tíra wa wọ́n tún wá fóun kún iqra kitabak kafa bi nafsika al-yawma alayka hasiba kàtírà rẹ wọn náà ti tó lẹ́ni tó lè ṣèṣirò fúnra rẹ lónìí olùwádàkùn jẹ́ àṣàṣeyege ọjọ́ gbẹ̀ndà kìyàmà ọjọ́ ńlá ni o ọjọ́ ńlá ni àwọn anígbàgbọ́ nípa gbogbo ntànàbí sọ pé yọ sẹlẹ̀, ṣáájú àti lọ́jọ́ gbẹ̀ndà kìyàmà àti bó ti ṣe jẹ́ pé gbogbo ọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ yọ parí lọ́jọ́ yìí sí wà ẹlẹ́kẹfà ọ̀nà ni ká gba kádàrá gbọ́ kádàrá ọ̀nà làkọ́ọ̀lẹ̀ olúwa ti kọ ohun tí ó ṣẹ̀dá àti ń tẹ́dọ̀ ó ṣe kò sí ohun tó lè mú kọ́ yẹ̀ bí olúwa bá ṣe kọ́ pọ́rọ̀ ẹ̀dọ́ ó rì iná ni ó rì ká gba kádàrá ìgbọ́ ìwọ kọ́ lọ kọ́ fúnra rẹ o. ọ̀tá rẹ̀ kan kọ́ ló sì kọ́ fún ọ Allah lọ́kọ̀ tí kálukú fún bọ́bá ìsepọ̀rọ̀ ọ̀rẹ́ ó rí náà ni ó rí àtúnkọ ò sí o lọ́sọ̀ pé àwọn ọmọbi tó lórí kan ti yan rí kí wọn náà lọ yan tiẹ̀ káfáńchání alákọ̀ọ́lẹ̀ ti síwájú nítorí wọn bá ti kọ́ fún kálukú ti kọ́nu nǹkan yọkan tó lè jẹ́ sábàbí tánàbí sallallahu alaihi wasallam ń tọ́ka sí ó lè jẹ́ sábàbí tí wọ́n fi yí àkọọ́lẹ̀ yìí padà ó ń la dùà wọ́n máa tọrọ dáadáa gbogbo ìgbà ó lè jẹ́ pé wọ́n ti pa àìdá fún àdúrà rẹ Olúwa ó fi pa àìdá rẹ fún ọ. bẹ́nìkan lọ́wọ́ yí kádàrá rẹ padà tí wọn ò jẹ́ kó rárá tó fẹ́ dáadáa gbàgbé ẹ̀ nínú gbàgbọ́ yorùbá oníkó àwọn kan lè pa kádàrá dà bó làwọn ṣe rí ní ìsìn táyé dáyé kọ̀ǹpútà kápẹ́ nínú gbòòrò yìí báyìí wọ́n ti kí kálukú bọ́nú kọ̀ǹpútà dátà kálukú ti wà ń àwa wà lórí lágbájá sọ́sẹ́sẹ́ kan kọ gbogbo details ti gbésí ayé lágbájá sínú kọ̀ǹpútà. So, kò ṣeé ṣe tá ń dilẹ̀ débẹ̀ àmọ́lò ẹlẹ́dàá wa ọba alágbára ọba tí ṣe gbogbo nǹkan bá ṣe fẹ́ ọkọ ní wẹ́wẹ́ àti ní fínífíní gbogbo tó ṣe láyé àti gbogbo tó ṣe ọ. ọ̀fẹ́ wá sí Ìgbòho yìí lónìí Allah ti kọ́kọ́ wà wàláhì kò sí bó ṣe ṣe wàá wá náà o ti kọ́kọ́ jókòó níbì kan kó tó bára rẹ lórí àga tó jókòó yìí kádàrá ti wà pé ibi tó ti kọ́kọ́ jókòó nu o nǹkan kó tún gbé ọ̀rọ̀ síbi báyìí o tó láti sọ pé ibi tí ń gan sí ni kádàrá ọba wà pé ń kó ń bẹ̀ o tó bẹ́ẹ̀ kádàrá sọ yìí pé ọgbọ̀n ọwọ́ rẹ nígbà mẹ́ẹ̀ẹ́dógún kó tó kó ń jókòó nígbòho lónìí ọgbọ̀n ni o bọ́ bá kù kan kó tó gbà ò ní kó ń gbòho. Allah ti kọ gbogbo nǹkan lẹ̀ Allahu akbar a olúwa wa ga púpọ̀ ó fi dórí mímí iye èémí táàmì ká tó kú wàláì kò ní lé kò ní dínkù bẹ́ẹ̀ bá ń ṣe mí ní sọ níye tí a mí ní ìṣẹ́jú kọ̀ọ̀kan ní bá ń ṣe mí bó ṣe yá bó ṣe bó ṣe ní ìfàsẹ́yìn sí so àwa fẹ́ yára ipa fẹ́ mí pípọ̀ ju ètò àmì tẹ́lẹ̀ lọ. ìṣe ló mí pọ̀ ju ètò mi tẹ́lẹ̀ lọ kó lè bá mí tí tán ti kọ́lẹ̀ nínú àkọọ́lẹ̀ pé iye tó mí nù kó tó kú. Allahu akbar olúwa wa gangan wọ́n ti kọ́ kádàrá lẹ̀ orogún ìyá rẹ̀ kan kọ́ ní sí ọ àkọọ́lẹ̀ ni torogún ìyá rẹ̀ náà ló sí ọ tí gbogbo nǹkan fi bọ́ sí. tóbi wá jẹ́ kó orogún ìyá náà lọ dáràn lẹ́nu Yorùbá. Allah ò sì mọ ìyàwó kan bàbá rẹ ni sorogún ìyá bàbá rẹ ní dà ọ́ láàmú àbí ti jẹ àbábúrò bàbá ẹ̀ <laughs> orogún ọ̀run <laughs> eléyìí túbọ̀ sí pé ńgbọ̀ dá ẹni tí ràn mẹ́ni bọ̀dì tọba kùdí oníbò lọ́mọ ìyáálé ló ṣe ṣàṣeyege nínú gbogbo ẹ̀gzáàmù táwọn ọmọ ṣe ní sáà yìí gbogbo àwọn ọmọ tiẹ̀ ló fẹ́ẹ̀lì akọ́lẹ̀ ni àbẹ Allah kíkẹ́ àwọn ọmọ ìyáálé wọ́n fẹ́ẹ̀lì ń sáàmì káwọn tiẹ̀ ọ́ páàsì gbogbo wọn náà wọ́n páàsì ń sáàmì inshallah. kí ló dé tó fi jẹ́ kọ́kọ́ fẹ́ràn eléjò eléyìí lọ akọ́lẹ̀ ni bàtí wọn náà máa kíyèsí bọ́yọ̀ ń jọ lọ́wọ́ síbi dáadáa ìwọ ń tiẹ̀ gbogbo tó bá ti lọ fẹ́ ṣe oúnjẹ òní dákọ̀ Allah tó fi ń fi ṣúgà bọnú ọbẹ̀ àbí wọ́n máa ń da ṣúgà sọ́bẹ̀ dárúkọ Allah kó rí bọ́bẹ̀ rí ó ṣe dùn akọ́lẹ̀ ti gbẹ̀jà máa ẹ̀hẹ́n àwọn mo tètè rẹ́ni sọ fún mi ní níjẹ́ máa pé orí iṣẹ́ tíṣà mọ ẹ̀yàn tó fi lọ sí káfíńtà ta ni máa ń sọ fún yìí irọ́ lásìkò mo fẹ́ máa lọ ilé ológun òfò. Yorùbá lẹ́bù. Akramakumullah. Adúpẹ́ fún aláàpọ̀ babaláwo síngò o. Àbí wọ́n wà? Wọ́n náà ti gba Islam, alhamdulillah. Àwọn náà lọ da eru, ọba ayé jẹ́. Ẹni tí ò ríran ríra rẹ̀, tọ́ba ríran ríra rẹ̀ ṣiṣẹ́ awo lọ́mọ̀ sí. Iṣẹ́ ọ̀bùn tọ́mọ wàgbẹ́ kórí àkìtàn gbogbo aláǹgbá dáràn lù akaramakumọlọ akọọlẹ ti gbẹ èèyàn yìí máa ṣe níwájú ntolu akọọlẹ ntolu abániyọ ṣẹlẹ̀ nínú àdìsí kan anabi wa muhammad sallallahu alayhi wa sallam wọn ní tolu abá kọ pé lùkà ló kù sí ó débẹ̀ rí láyọ̀ wàhálà ó ní bùkátà kan lù bùkátà ni ó ti ọ̀lọ́bẹ̀ lára ibi tó ń já tíkẹ́ẹ̀tì wọ́n fẹ́ dé Thailand Thailand báwo mo ní nǹkan kan tí wọ́n fẹ́ lọ sí lọ àṣekùn kádàrà torí de eléyìí ṣé kádàrá àwọn atúmọ̀ sí ká jókòó ká má ṣe nǹkan kan mọ́ rárá o a tún máa gbìyànjú nítorí pé nínú ìgbàgbọ́ àwọn mùsùlùmí ni wípé mo gba kádàrá gbọ́ kò gbọ́dọ̀ kọ́ dínà kí n gbìyànjú. mo gbà pé kádàrá ni ibà tí ń ṣe mí tó a túmọ̀ sí kí n má lọ hospital ọ parẹ́ dànù wàá lọ hospital wàá lọ wóògùn mo gbà pé kádàrá òun náà ni àìmọ̀ rọ́jà tà bíi tẹni tí ṣọ́ọ̀pù rẹ̀ ń bẹ lẹ́gbẹ̀ẹ́ tèmi kò túmọ̀ sí pé kí n sọ̀rẹ́ndà èmi náà màá máa fọ yàyà kún gbogbo ẹni tó bá ti yáwájú mi. màá sì máa sọ pé ẹ wá ń ṣe dáadáa gbèsè kíkú àwa lọ máa forí jágbó ògùn. mo fẹ́ ma mo á sọ pé màá lọ́mọ màá kúkú lọ́mọ ẹ̀ bẹ́ẹ̀ ni àmọ́ fẹ́yàwó ọ̀ fẹ́yàwó tó bá ń fẹ́yàwó òní máa wòran o òní máa wòran o ó fìtínà yàwó gẹ́sẹ̀ máa lu láti ṣètò yẹ so alhamdulillah ìyàwó lóyún wọn náà padà dọlọ́mà torí ẹ̀ òní sọ pé tí Allah bá sọ pé màá pass màá kúkú pass kọ́ ọmọ wa sùn àwọn ẹlẹgbẹ́ rẹ̀ ń kàwé òní tí Allah bá kọ pé ń pass ń pass yóò sì kọ́ pé ó fèèlì. yanni ké ìyànjú tó yẹ kó gbà má má kùnà láti gbà fi yókù lẹ̀ fún Allah. kádàrá ọ̀pọ̀ dínà ká gbìyànjú

àti aburú rẹ̀ kí ni ìròyìn àwọn ẹni tó bá ní irú gbàgbọ́ báyìí kò sí tàbí ṣùgbọ́n wọn ò ní pèèyàn ní mu'min àfi kó ti kọ́kọ́ síwájú jẹ́ muslim jíjẹ́ mùsùlùmí ó síwájú jíjẹ́ múmìnì torí àwọn sọ pé pèlè mẹ́ta lẹ̀sìn islam ìpele àkọ́kọ́ al-islam. Al ìpele ẹlẹ́ẹ̀kejì ó ń ga jù lọ al-iman ìpele ẹlẹ́ẹ̀kẹta ó ga jù èkíní kejì lọ ó ní al-ihsan al-ihsan ó ní dáadáa ṣíṣe kí wọ́n á ní ìròyìn àwọn amúmìnì abẹ́ Allah kó sí àwa náà lọ́kàn nínú àwọn olùgbàgbọ́ òdodo kí ni ìròyìn wa olúwa ń sọ fún wa nínú al-Qur'an ní sóra tí a mọ̀ sí suratul mu'minun olúwa ní a'udhu billahi minash shaytanir rajim bismillahir rahmanir rahim qad aflahal mu'minun ó dájú wípé àwọn olùgbàgbọ́ òdodo ti ṣoríire ìròyìn wọn alákọ̀ọ́kọ́ òun ni al oríire kò sí tàbí ṣùgbọ́n oníkálukú ló fẹ́ soríire nínú ẹ̀sìn táwa bá sọ pé èèyàn soríire nílé ayé ń bí ó ní ìfọ̀kànbalẹ̀ ìdààmú wàhálà pákáleke àti ìjàgbọ̀n kò sí nínú ọ̀rọ̀ rẹ̀ ó sì ń ṣẹ̀sìn ó ń rí ìdùnnú ńlá látara ẹ̀sìn tí ń ṣe ó ti tàtàyé wọ àlùjánnà kótó di pé yọ wà lè jẹ́ nà òdodo lọ́jọ́ gbẹ̀ndàlù kìyàmà nínú gbàgbọ́ àwọn olùmọ̀ ò ní wípé àlìjẹ́nà kan bẹ láyé ẹni bá ti kùnà láti wọta ayé yìí kò ní wọta kìyàmà òun náà ni àlìjẹ́nà ìgbàgbọ́ òdodo ẹni bá nígbàgbọ́ òdodo ọkàn rẹ̀ ó balẹ̀ ẹni bá nígbàgbọ́ òdodo gbogbo ntí máa mú ìfòyà àti ìbẹ̀rù tí máa gbé báyà yóò rí ọyọ yàgò nítorí pé ala bi dhikrillahi tatma'innul qulub ìrántí Allah ní máa jẹ́ kọ́kàn balẹ̀ qad aflahal mu'minun èmi náà fẹ́ soríire kí n wọ àlìjánà arduha as-samawati wal ard ìbú rẹ̀ ìbú sámà méjèèjì àtìlẹ̀ méjèèjì ni fiha ma la aynun ra'at ní àlìjáná tó yẹ pé ẹni tó jẹ́yinjú kan ò rí rí ń bẹ́nu ẹ̀ wala udhunun sami'at etí kan gbọ́rù rẹ̀ ní dáadáa wala khatara ala qalbi bashar kò tí ẹ̀ rú wúyẹ́ lọ́kàn èèyàn rí ní dáadáa ń bẹ́nu àlìjáná yìí Olúwa dákun má ṣe lè wà wá tí mo bá fẹ́ soríire bẹ́ẹ̀ ìgbésẹ̀ tí ń gbé òun náà ní kí n jẹ́ múmìnì ó lè jẹ́ ẹni tó ń da lóru papọ̀ mọ́sápàá kó wọ àlìjáná àbí kó soríire láyé àtọkẹyàmù ó sì lè jẹ́ ẹni tó ṣe wípé kò gùnkè lọ sí ipò jíjẹ́ múmìnì kó wá jẹni tí ó soríire yìí kó lè bá a soríire ìwọ náà kọ́kọ́ gbìyànjú láti jẹpọ ní ìmánì láti jẹpọ ní ìmánì nínú gbàgbọ́ ìmánì yìí ó ní í ṣe pẹ̀lú i'tiqadun bil janan wa qawlun bil lisan wa 'amalun bil jawarih yazidu bit ta'a wa yanqusu bil ma'siyah ká ní ìgbàgbọ́ nínú ọkàn wa tí gbogbo àwọn nǹkan tá a ti wéhùn kò sì lè máa wí jáde lórí ahọ́n rẹ̀ kọ́ ọmọ wa fi ṣíṣiṣẹ́ jẹ́rìí fún pẹ̀lú àwọn oríkèé rẹ̀ kó o tún máa fi dé ládé. Imani ó máa ń lékún nígbà tá à ń ń tẹ̀lé ti Allah àdínkù sì máa ń bá nígbà tá à ń ń ṣe Allah tẹ́lẹ̀ bá yé wa qad aflahal mu'minun ìròyìn wọn alákọ̀ọ́kọ́ onípolówó ni ó dájú wípé wọ́n ti ṣoríire kó o lè bá àjọ kan nínú wọn ọgbọ́dọ̀ rí pò ní al-iman ó sì ṣe kó jẹ́ ti mẹ́bẹ mẹ́rù rí o ti dá lórúkọ pọ̀ mọ́ sápàrí túbá lónìí kó tó dọ̀la at-taibu mina dhanbi kaman la dhanba lahu ẹni tó bá ti túbá kúrò nínú ẹ̀ṣẹ̀ yóò dàbí ẹni tó ṣe pé kò ni torí rẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ni tí ó ṣẹ̀ rí rárá kó lè jẹ́ mùmínì ọ̀rọ̀ àwọn aláṣejù nìyẹn àwọn alárekunda àwọn aláhọ̀kangun àwọn ló máa ń sọ báyẹn ó lè ti máa ṣẹ̀ ó lè ti máa ṣàìdá ṣùgbọ́n lónìí o ti fẹ́ ronú pìwàdà o fẹ́ ó di ẹni tó di àtúnbí àwọn sàhábà yìí tí wọ́n jẹ́ ní ńlá wa nínú ẹ̀sìn Islam sẹ́mi ọ̀pọ̀lọpọ̀ nu abọ́gibọ̀pẹ ni wọ́n tẹ́lẹ̀ kó tó di pẹ́sìn Islam dé ẹ̀sìn Islam dé wọ́n di àtúnbí àwọn ní àpèjúwe ńlá tá a ní lónìí ẹlẹ́yìn jẹ́bà àwọn alladhina hum fi salatihim khashi'un ọ̀kan nínú ìròyìn àwọn olùgbàgbọ́ òdodo òun náà ni pé wọ́n jẹ́ ni tó máa ń nítẹríba ọkàn nínú sọ̀láàtì wọn múmìnì ẹ fi sọ láti ṣeré múmìnì ẹ fi sọ láti falẹ̀ múmìnì ìsẹni tó ṣe wípé yóò máa yan ẹ̀sìn lódì kí ló sọ di múmìnì múmìnì tẹ́lẹ̀ náà olùgbàgbọ́ òdodo wọn pè wọn kì í kàn gbàgbọ́ rárá pẹ̀lú ọkàn láì jẹ́ pé wọ́n ṣiṣẹ́ tán yóò tún máa wí jáde lórí ahọ́n yóò tún máa foríkè rẹ̀ jẹ́rìí sí múmìnì ẹ fi sọ láti ṣeré yàtọ̀ sí wọn ò ní ṣe sọ láti njọ́ kan àfijọ́ tínú rẹ̀ bá dùn ọ̀nbẹ nu ẹni tí máa ṣe sọ láti njọ́ tọkàn rẹ̀ bá bàjẹ́ tó bá gbọ́ ìròyìn ìbànújẹ́ níjọ́ náà ni ó ṣe sọ láti sòkè sì ṣe sọ láti rọ sọ láti rádaràda tó ń ṣe lẹ́gbọ́n máa ṣe sọ láti bí kọ̀lọ̀kọ̀lọ̀ wọ́n máa wọ̀ tún wọ́n máa wò sí kì ṣe sọ láti rú ètò ń ṣe wọ́n máa ṣe sọ láti bí ìgbà tí kó àgbàdo jẹ Allahu akbar Allahu assalamu alaikum lá wallahi alladhina hum fi salatihim khashi'un wọ́n máa ń ṣe sọ̀lá lẹ́ni tó ṣe pé ní tẹ̀ríbọ̀ ọkàn wọ́n máa bẹ̀rù Allah nínú sọ̀lá tiwọn wọ́n máa ṣẹ̀sìn bí ìgbà tí wọ́n rí Allah tí wọn ò bá sì rí Allah wọ́n gbàgbọ́ pé lódodo pé Allah ń ra wọn. Èsì sọ̀lá ti tẹ́ ń ṣe tí inna anzalnahu tí ó di inna àtọ́ iná mọ́ ọ lẹ́nu ọkàn sí mẹ́ẹ̀.

tọkàn bá ń bẹ ń di sọ̀lẹ́ ẹ̀yin ó ti mà wípé nǹkan kan ti ṣẹlẹ̀ subhanallah ìmáàmù náà ti fura. walladhina hum 'anil lagwi mu'ridun nínú ìròyìn àwọn mùmínì wọ́n ń sọ̀sọ́kúsọ wọ́n ń wíwìkúwì wọ́n ń ṣe ẹni tó jẹ́ pé ẹnu rẹ̀ dọ̀tí bí ìgbó wọ́n jọ máa sọ̀rọ̀ àlùfáàṣá rántí wọn máa sọ̀rọ̀ katakata rádaràda ọ̀rọ̀ aláìpé orí ọ̀rọ̀ aláìní ìmánì kò sí ní ẹnu àwọn múmìnì ọ̀rọ̀ gidi ní máa bẹ lẹ́nu wa. wa ibadur rahman alladhina yamshuna ala al-ardi hawna wa idha khatabahumul jahiluna qalu salama. nígbà táwọn ẹni òfò àwọn ẹni àdánù ọmọ àsọta tí wọn bá ń bú wọn tí wọn bá ń bá wọn sọ̀rọ̀ àwọn máa fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n máa fi dáhùn ọ̀rọ̀ rere ni wọ́n máa jáde lẹ́nu wa. wọ́n sọ pé aborí ẹ fẹ́ dàrú abọ́fẹ́ kí ẹ ó ṣòfò ẹnu àbíta ń ṣe ẹni. wọ́n á sọ pé ah pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọwọ́ wa ilé ayé yóò lé o olú ẹlẹ́dàá kó sànú o àwọn kan máa wò pé ah kéèyàn ó sì àgọ́ báyìí ó wá yá látùtù abirele lọ mẹ́sì wa ni èsèré lè lọ mẹ́sì wa tó láti sọmọ àtọ bùkátà training kò bùkátà kẹ́nìkan ó rí ọ kó tó yọ ọmọ àta àmọ́ àtijọ́ ọmọlúwàbí olóbùkátà kọ kẹ́kọ̀ọ́ ọ̀fẹ́ sọ̀sọ̀kúsọ ní ìsìn ó bùkátà research kò bùkátà research àmọ́ fẹ́ sọ̀rọ̀ tó bá làákàyè mu ó bùkátà research torí àwọn ambu ebu ọ̀nfẹ́nu sátà àwọn èèyàn ọ̀hán ni à jọ méjì mo ṣe tí mo fi ṣe rìsáàjì kò ní dáa fún rìsáàjì náà ọkàn bá sìkò jẹ ọ̀rọ̀ burúkú lọ fẹ́ sọ tó fi jẹ́ pọ́ ọmọlẹ́yìn ṣètọ́nì ní ọlódodo èyí ń bùkátà rìsáàjì àmọ́ tó o bá fẹ́ parọ́ mọ́ Allah o fẹ́ parọ́ mọ́ Nabi sallallahu alaihi wasallam o fẹ́ sọ̀rọ̀ oríire olóbùkátà kásìwádìí ẹ̀yin náà má ṣe ra yín lọ́ọ́ máa dá o torí pé tí wèrè bá ń ṣe wèrè tẹ́ni tí ò ya wèrè bá dá lóhùn wèrè di méjì tí aláìlórí lọ́wọ́ bá ń sọ̀rọ̀ bí ẹni tí ọ̀rẹ́ ni kọ́ tẹ́yìn tẹ́ ẹrẹ́ ni kọ́ yín tẹ́ nílàákàì tẹ́ bá fi lè dá lóhùn aláìlórí lọ́wọ́ di méjì tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ọmọ òsè ní kókùmọ̀ báyẹ̀ nígbà téèyàn bá ti máa ń sọ̀rọ̀ bí aláìpé orí téèyàn bá ń sọ̀rọ̀ bí amúgbó téèyàn ń sọ̀rọ̀ bí ẹni tí ọ̀rẹ́ ni kọ́ yóò máa tàtàrọ̀ ọ̀rọ̀ rẹ̀ ráwọn èèyàn padà sọ́dọ̀ àwọn òbí rẹ̀ àwọn máa sọ pé kọ̀rẹ́ ni kọ́ kọ̀rẹ́ ni bí ọmọ òfo ní torí ẹ má kí ìwọ náà wá dirú oníṣàlàyé gbèsè ayé ẹ àwọn ẹni tí máa àwọn ẹni tí máa fi ọ náà dàbí tàwọn. kí wọn náà káwọn jọdọ máa ta lójú àwọn èèyàn tí ìwọ bá sì jẹ́ abiyì gbogbo àwọn aláìlórí lọ́rùn wọn máa tọ̀ wọ́n fẹ́ kí yìí tiẹ̀ náà dànù nítorí ká ẹ lè bá àjọ dín kankan náà. walladhina hum lizzakati fa'ilun nínú ìròyìn àwọn mùmínì wọn náà ní pé zakati owó wọn wọn máa yọ ní ìsẹni tó ṣe wípé wọ́n pa kanámọ́wó wọn wọ́n kọ̀ láti yọ zakati zakat ẹ̀tọ́ yín ẹ̀tọ́ tó ló wá sí lẹ́tọ̀ọ́ nínú owó yín tẹ́ gbọ́dọ̀ yọ fáwọn ẹni tó ní ká yọ fún yín ẹ yọ zakat ẹ ṣe ẹ tiẹ̀ bùkátà pé ká retí kẹ́ni tẹ́ fún zakat ó dúpẹ́ fún yín ẹ̀yin ká lọ pẹ́ yẹ wípé alhamdulilah mo rí yọ alhamdulilah mo rẹ́ni gbà lọ́wọ́ mi tó o bá rí yọ ńkọ́ tó yọ tẹ́ni kò tún gbà lọ́wọ́ rẹ ńkọ́ so Allah kọ́ pé kọ́ rẹ́ni gbà lọ́wọ́ rẹ ẹ máa yọ walladhina hum li furujihim hafidhun àwọn olùgbàgbọ́ òdodo nínú ìròyìn wọn ni kí wọ́n máa ṣọ́ abẹ́ wọn àwọn kì í ṣe ọ̀fálè àwọn kì í ṣe onípanṣágà wọn kì í ṣe onízìnà alágbèrè ọkùnrin ó ti fi ìdí kó oríṣiríṣi àrùn wálé fún ìyàwó tó fẹ́ lé àwọn yìí sì ṣe ọkọ̀ kún kọ́bọ́ọ̀dù obìnrin àwọn tó yẹ pé gbogbo ẹ tó bá ṣẹwọ́ sí wọn náà wọ́n dáhùn àwọn tí ń bẹ lọ́dọ̀ ọkọ tára wọn ò tó ṣe é pé iye èèyàn tí wọ́n ń tí ara lẹ̀ fún àwọn kan ọmọ yìí òǹkà wọn àwọn ọ̀daràn olùwànìkẹ́ sọ abẹ́yìn olùwànìkẹ́ sọ abẹ́yìn ọkọ lobìnrin ní ìyàwó lọkùnrin ní nínú pẹ́ńpẹ́ sọ abẹ́ wọn wọn ní wòwòkù wọn ní gbọ́gbọ́kúgbọ́ ambọ̀sibọ́sí wọn ṣẹ̀ṣẹ̀ kùsè àwọn olùgbàgbọ́ òdodo máa ń ṣọ abẹ́ wọn illa ala azwajihim àyàfi fáwọn ìyàwó wọn aw ma malakat aymanuhum àbáwọn obìnrin tó ṣe pé wọ́n ní kápálẹ́ lórí àwọn ẹrú wọn fa innahum ghayru malumin àìṣọ́ abẹ́ wọn lọ́dọ̀ ìyàwó wọn àìṣọ́ abẹ́ wọn fáwọn ẹrú wọn kò sọ wọ́n dání èébú kò sọ wọ́n dání èébú àmọ́ kí ló dé tó sọ abẹ́ rẹ lọ́dọ̀ àwọn obìnrin olóbìnrin kí ló dé tí wọ́n sọ abẹ́ rẹ lọ́dọ̀ àwọn ọkùnrin ọlọ́kùnrin ọ̀hún á ní gbajúmọ̀ ni ọ́ táwọn ní gbajúmọ̀ ara nù ó ń ṣekúṣe ń jó ń ṣekúṣe ó ń zìnà ń jó ń zìnà kí ni gbajúmọ̀ tó ń ilé ìgbọ̀nsẹ̀ gbogbogbò ń jẹ́ ilé ìgbọ̀nsẹ̀ gbogbogbò gbàtò ti sọra rẹ di pé gbogbo èèyàn ló lè balẹ̀ ọ ilé ìgbọ̀nsẹ̀ gbogbogbò ni ọ bó ní máa rí yẹn máa kàn. tẹ́lẹ̀ ìtumọ̀ sí wípé ọ̀sọ abẹ́ rẹ olùwà ní famẹ́ni bẹ́ẹ̀ tó àwọn ọ̀rọ̀ ẹ̀dẹ́ẹ̀lì fa ulaika humul aadun ẹnikẹ́ni tó bá wọ ọ̀nà kan láti gbọ́ bùkátà rẹ̀ ìsọkùnrin bùkátà tọkùnrin ní sóbìnrin. So ó gbèrò láti gbọ́ lára obìnrin míì yàtọ̀ sí ìyàwó rẹ̀ lára obìnrin míì yàtọ̀ sẹ́rù rẹ̀ àbí gba ọ̀nà míì yàtọ̀ sí ọ̀nà ìyàwó àti ẹrú rẹ̀ tó ní bíi kọ́ ọ máa fi ọṣẹ kọ́ ọ máa fi gbòdì rẹ ìpara kọ́ ọ máa fi ràdí rẹ wípé ọ̀tàtàrà rẹ̀ ó fi pọ̀ àtọ̀ ní túláàsì fọwọ́lẹ̀ ìkọ̀húnmùlà ẹ̀dùn àwọn eléyìí làwọn ń tọ́ tayẹnu àlẹ́ Allah. ká sọ̀rọ̀ àwa o. a máa wọwọ kú o nítorí kí àtọ̀ rẹ ó lè jáde a máa lọ gbọ́gbọ́ kúgbọ́ nítorí kí àtọ̀ rẹ ó lè jáde kìí ṣe zina ló ṣe sàǹsàn àmọ́ kan lọ wá ò ń fọwọ́ ra la òun náà ń fọwọ́ ra lọ ń fọwọ́ ra ọ́ la rẹ gbogbo ẹni tó bá ti ṣe báwọn tọlọ wá àti jẹ ìgbádùn eléyìí tọkùnrin máa ń wá lára obìnrin àbí àti jẹ ìgbádùn eléyìí tóbìnrin máa ń wá lára ọkùnrin gba ọ̀nà míì tó yàtọ̀ sí ọ̀nà ìyàwó rẹ̀ àbọ̀nà ọkọ rẹ̀ ọkùnrin kúmá tó yàtọ̀ sí ọ̀nà ẹrú rẹ̀ tó ní lóbìnrin àwọn eléyìí làwọn ẹni tó tayọ ẹnu àlà Allah. walladhina hum li wa ahdihim ra'un nínú ìròyìn àwọn olùgbàgbọ́ òdodo ẹni tí wọ́n bá kó sí wọn lọ́dọ̀ tọ́jú nǹkan fún un sọ tí wọ́n fọkàn tán wọn lórí ẹ̀ wọ́n á máa sọ mẹ́sẹ̀ fi sí wọn lọ́dọ̀ náà lọ́bẹ̀rù rẹ níjọ́ tó bá dé rẹ kò ní fi one thousand naira kó fi pààrọ̀ one thousand naira kò ní fi five hundred naira kó fi pààrọ̀ five hundred naira kò ní fi one naira kó fi pààrọ̀ one naira tiẹ̀ tó kó wá gẹ́lẹ́ iná lọ́gbà lọ́jọ́ tó bá dé wọn ò ní fi màálùú pààrọ̀ màálùú wọn ò ní fi ewúrẹ́ pààrọ̀ ewúrẹ́ wọn ò ní fa pààrọ̀ àgùntàn wọn ò ní fa aṣọ bẹ́ẹ̀dì pààrọ̀ aṣọ bẹ́ẹ̀dì tí ẹ tó fi sí wọn lọ́dọ̀ gẹ́lẹ́ ìlọ́gbà ọba dé torí wọn èso ń jàǹbá ni wọn wà á him bẹ́ẹ̀ ni gbogbo àdéhùn wọn tí wọ́n bá ṣe wọ́n á máa sọ wọn ò ní jẹ́ni tí wọ́n ṣàdéhùn lásìkò àti pàdéhùn bá tó wọ́n yẹ̀ wọn bá rí wọn wọ́n á sọ pé àdéhùn olúwa wa nìkan ni èyí ẹ̀ ọ̀daràn kí lọ sàdéhùn sí kí lọ sàdéhùn sí ńgbà tó ọmọ pò ní pè ṣé wọ ọmọ pàdéhùn olúwa ni èyí ẹ tó fi ń sàdéhùn ẹ sì ní bá wọn dá májẹ̀mú kọjá pé wọn tàsé rẹ àwọn ọmọ mi nínú walladhina hum ala salatihim yuhafidhun olúwa tún padà sídìí sọlẹ torí pé ìròyìn ti síwájú. Si wípé wọn a máa bẹ̀rù Allah lórí sọláàtì wọn Allah tún wá sọ wọn bíi pé àwọn náà tún làwọn ẹni tó ṣe wípé wọn a máa sọ àwọn sọláàtì wọn wọn máa ń sọ wọn jẹ́ kí nǹkan kí nǹkan kan bá wọn lọ́wọ́ wọn máa ṣe ní gbogbo ìgbà wọn máa mójútó ní gbogbo ìgbà nínú ṣíṣe rẹ̀ náà wọn tún máa ẹni tí sọlá tirẹ̀ bá ti jẹ́ ìdákúrekú ó ń ṣe múmìnì gbogbo gbà yóò mójútó sọlá tirẹ̀ wọ́n bá fẹ́ sọ lẹ́nu ni ọ sọ lẹ́nu oníṣòdì abẹ́ ni wọlọ́mà èmi ọ̀sà máa ṣẹ̀sìn tèmi tí wọ́n fẹ́ di ìbílísù nígbà tí ì ṣẹ̀sìn. ulaika humul warithun àwọn làwọn ẹni tí ó jogún àwọn làwọn ẹni tí ó jogún kí ni wọ́n jogún alladhina yarithuna yarithuna alfirdaus wọ́n jogún alìjánà jannatul firdaus èyí tó ga jù nínú alìjánà hum fiha khalidun inú rẹ̀ ni wọ́n máa bẹ gbére kése. abolo ẹlẹ́dàá wa ó sàwọn náà lọ́kàn nínú àwọn olùgbàgbọ́ òdodo yìí àwọn ẹni tó ṣe wípé ìparí ọ̀rọ̀ wọn wọ́n padà wà alìjánà alìjánà èwo èyí tó ga jù nínú gbogbo alìjánà jannatul firdaus tí a bá kíyèsí àwọn àròyìn tó lọ ẹlẹ́dàá wa tó fi ròyìn àwọn olùgbàgbọ́ òdodo yìí á rí i pé kò sọ fún wa wípé àwọn làwọn ẹni tó ga báyìí àbáwọn làwọn ẹni tó kúrú báyìí olú ẹlẹ́dàá ò sì sọ fún wa wípé àwọn olùgbàgbọ́ òdodo àwọn ẹlẹ́ni tí àwọ̀ wọn rí báyìí àwọn làwọn elédè báyìí àwọn lọ́mọ àlú báyìí àwọn làwọn ẹni tó kẹ́kọ̀ọ́ gboyè báyìí àwọn làwọn akínníkà báyìí báyìí láwọn arọ ilé ayé táwa ń bá ká olú ẹlẹ́dàá wa kò fi ròyìn àwọn olùgbàgbọ́ òdodo àwọn tó fi ròyìn wa làwọn ṣe ìgbàgbọ́ òdodo eléyìí tó ti pé wọ́n ń ṣe wọ́n sì ń mójútó eléyìí ló fà á ni wọ́n fi jẹ́ olùgbàgbọ́ òdodo òní ó sábàbí tí wọ́n fi jogún àlùjánnà èyí tó túmọ̀ sí wípé tẹ́mi náà bá ti gbèrò láti jọ́kan nínú wa kò sí nǹkan tó ṣẹ́kù bí kí n mójútó àwọn nǹkan wọ̀nyí kí n máa ṣe wọ́n láàrin mi sí ẹlẹ́dàá mi nítorí ti ẹlẹ́dàá mi kọ́mẹ́jẹ̀ nítorí nǹkan míì kí n sì jẹ́ni tó láfojúsùn pé mò ń ṣe bẹ́ẹ̀ mò ń fi ń ṣẹ̀sìn kólúwa kó lè bá san mí lẹ́san eléyìí tí máa fi san àwọn ẹni tí bá máa mójútó. ẹ rí kéèyàn jẹ́ olùgbàgbọ́ òdodo àyè ńlá ipò ńlá ni eléyìí tó yẹ kémi pẹ̀lú rẹ ká máa là kàkà rẹ̀ àbá àjọkùnrin àbá àjọbìnrin ká gbìyànjú láti jẹ́ pé alẹ́ kò yẹ alẹ́ mú ká sì ṣe ìgbìyànjú láti rí i pé alẹ́ àwọn àgbéga yìí alẹ́ lálẹ́ bá èyí sàwọn nǹkan rádaràda àwọn nǹkan tí ò wúlò tó yẹ pé náà la kàkún nínú ìgbésí ayé wa bí ẹnìkan kọ́lé mo fẹ́ kó ètò jù lọ ẹnìkan ra mọ́tò mo fẹ́ rẹ̀ ètò jù lọ lágbájá obìnrin tó fẹ́ ó ti rẹwà jù níwọ̀n awo ètò rẹwà jù lọ lèmi ọ̀fẹ́ gbogbo eléyìí báyìí náà wá fìlù lásán ni eléyìí tó jẹ́ kókó tó jẹ́ ojúlówó ọ̀ràn àyàn ó mójútó báwo ló ti fi parí ọ̀rọ̀ rẹ̀ sálìjànà eléyìí pàtàkì púpọ̀ abẹ́ Allahu azza wa kọ́ ràn wá lọ́wọ́ ntí ìyí máa mú kéèyàn jẹ́ múmi nínú àwọn asẹ́ òdodo olúwa kó ṣe ṣíṣe rẹ̀ ń rọrùn fún wa olúwa ẹlẹ́dàá wa kó ṣe àwa náà lọ́kan nínú àwọn ẹni tó jèrè nínú àwọn ẹni tó ṣe é pé oríire ọ̀jẹ̀ tiwọn wọ́n padà wà lè jẹ́nà wọ́n sóríire oríire tó ṣe pé kọ̀lẹ́gbẹ́ olúwa ẹlẹ́dàá má ṣe wá lọ́mọ aná má jẹ́ kí ọmọ aná tara wa jáde àwọn ẹni táwọn náà tara wọn jáde má wọn lọ́mọ aná olúwa ẹlẹ́dàá wa àtàwa àtàwọn òbí wa àtàwọn ọmọ wa àtàwọn aya wa àtàwọn ọkọ wa àti gbogbo àwọn mùsùlùmí pátákáfà olùwàdàkùn sí wa lọ́mọ àlìjánà má sì wá lọ lórí ibú ìlú gbòho abẹ́ Allahu azza wa jal kó bá wa tún ìlú wa ìlú gbòho yìí kó tún sí dáadáa kó jẹ́ kí àlékún lọ síwájú àlékún dàgbàsókè kó jẹ́ kó wọ ìlú gbòho yìí Olúwa ìfẹ́ tó ní agbára ìfẹ́ tí àwọn èèyàn máa ní síra wọn nínú ìlú kan tí ń jẹ́ kí wọ́n jẹ́ sábàbí kí dáadáa dáadáa kọ́ máa wọnú ìlú wọn abẹ́ Allah kó fi sáàrin àwọn ọmọ ìlú yìí olúwa ẹlẹ́dàá wa tó ti dánú ìlú yìí má bàjẹ́ eléyìí tó kù díẹ̀ káàtó olúwa kó bá wa tún ṣe olúwa kó bá wa gbé ẹ́ńjìnì àlùbáríkà kó bá wa gbé wọ̀lú gbòho olúwa ẹlẹ́dàá kó jọ dáa fún gbogbo aláyé kó dáa fún al-qiyama subhanaka نعم. نعم جزاكم الله خيرا